الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيام معدودات فمن كان منكم مريضا على سفر فعدة من أيام أخر وعلى الذين يتيقونه فدية طعام مسكين فمن تتوى خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسوله المصطفى وعلى آله وصحبه ومن كان على أثره اختفى إلى يوم القيامة àánú Ọlọ́run àti ìbùkún ẹ̀ kí ó máa bá gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní gbogbo àyè tí a ti ń gbọ́ wa abára wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run látara oore rẹ̀ lórí wa. Lórí wa tí ó tún ṣẹwá kù di àkókò yìí ọlọ́wọ́ àbíọ́ mọ́dáwọ́ àánú rẹ mọ́dádó lára ẹnì kọ̀ọ̀kan wa. bẹ́ẹ̀ náà ni a ètò yìí ṣe àdúrà fún àwọn àlùfáà wa àwọn tó ti bọ́ sálìkì àmọ́ nú wa ọlọ́run bá ní ṣe àforíjìn tó péye fún wa. àwọn tó fún wa tí à ń rí àǹfààní wọn ń lò ọlọ́run jẹ́gúnlẹ̀ tiwọn náà ọjà. Allahumma àmín. bá a ti ṣe fún wa ṣe fáwọn tó bí wa ọlọ́run àwọn tó ti báàlì kì á máa nú wọn ọlọ́run bá ní kẹ́ wọn. àmín. à ń tọ́ wà láyé jẹ́gúnlẹ̀ tiwọn náà ọjà. àmín. ọlá àti tóbi ọlọ́run. àṣàdúrà fáwọn onígbọ̀wọ́ ètò yìí èyí tí wọ́n ń nánu tọ́lọ́ subhanahu wa tó ṣe fún wa tá a fi ráǹfààní èyí tá à ṣe yìí dáadáa kan kì í gbé lọ́dọ̀ ọlọ́run ẹ̀ ń fẹ́ èyí tẹ́ ń ṣe yìí ẹ fi ń béèrè oore lọ́dọ̀ ọlọ́run ni èyí tó ti ṣe fún yín lóore ọlọ́run níjọ́ bàjẹ́ àmín oore tí wọ́n ń bẹ nídìí dáadáa yìí ọlọ́run máa hánà rẹ̀ mọ́ yín lọ́wọ́ Allahumma àmín ọlá àti tóbi ọlọ́run a bá ń fi ọkàn tẹ̀lé wa lórí ètò yìí à ń ṣàlàyé àwọn nǹkan tí aláàwẹ̀ lè ṣe tá a fi sọ wípé àwẹ̀ rẹ̀ ó ti já a ti sọ nípa ètò dúró ọmọ oúnjẹ àti mímu àwọn nǹkan míì tún bẹ tó jẹ́ pé bí ìtumọ̀ oúnjẹ ni tá a fi lè sọ wípé ààwẹ̀ aláàwẹ̀ ààwẹ̀ rẹ̀ ti já irúfẹ́ ẹrú eléyìí ni kí wọ́n fi abẹ́rẹ́ tàbí nǹkan kan fi ẹ̀jẹ̀ síyàn lára ẹ̀jẹ̀ gbígbà ọba àwẹ̀ jẹ́ nítìtorí wípé ẹ̀jẹ̀ bí oúnjẹ ni tọ́rẹ́jẹ̀ yìí tí wọ́n mú tí wọ́n fi sí aláìsàn lára oúnjẹ tẹ́nìkan jẹ ló di ẹ̀jẹ̀ Allah bá a bá ti wá gba ẹ̀jẹ̀ sí ìyànlá àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ bẹ́ẹ̀ náà ni abẹ́rẹ́ tí èèyàn gbà nínú rọmọdún àwẹ̀ tó bá jẹ́ pé abẹ́rẹ́ yìí abẹ́rẹ́ tó ipá wa ni láti fi fi fi oúnjẹ sí ara ẹni táìsàn ṣe tó bá jẹ́ abẹ́rẹ́ ni irúfẹ́ abẹ́rẹ́ yẹn ó àwẹ̀ ṣùgbọ́n èyí tó bá jẹ́ sí wípé abẹ́rẹ́ tí è ti pé àníyàn pa fífi oúnjẹ sára aláàwẹ̀ ni tọ́jẹ́ ti ìfúnni níwòsàn bí abẹ́rẹ́ ẹ̀bà abẹ́rẹ́ ara ríro irú abẹ́rẹ́ eléyìí kò bà àwẹ̀ jẹ́ Allah irú ọ̀nà torí kọ́gbàgbá kì bá ń gbá kọjẹ́ pé inú ẹran ara ni wọ́n fi sí tàbí inú san. No eléyìí ọba àwẹ̀ jẹ́ kódà kí ọ máa rí orí pa abẹ́rẹ́ yìí lọ́nà ọ̀fan tọ́ra àwọn abẹ́rẹ́ mi bẹ́tẹ́ pé téèyàn bá ti ń gbà tán lèèyàn máa rórí pa rẹ̀ ní ọ̀nà ọ̀fan èèyàn nígbà tí ọba ti jẹ́ wípé àníyàn wípé ọfẹ́ fi gbígbabẹ́rẹ́ yẹn afẹ́ fi fún lóúnjẹ ni àwọn àlùfáà gbà wípé ọba àwọn wọn gbà wípé kò bà àwẹ̀ rẹ̀ jẹ́. ọba àwẹ̀ jẹ́. eléyìí òun ni ọ̀rọ̀ àwọn àlùfáà lórí tó jẹ mọ́ oúnjẹ tàbí omi tá a ti ń bá bọ̀ láti àná nínú àwọn nǹkan tí a tún lè tọ́ka sí fún aláwẹ̀ wípé bí ọba ṣẹlẹ̀ sí aláwẹ̀ àwẹ̀ rẹ̀ bàjẹ́ òun náà ni n tó tún jẹ mọ́ ẹ̀jẹ̀ tá a ti sọ̀rọ̀ rẹ̀ ṣáájú a sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ní ṣáájú ọ̀rọ̀ wípé bí èèyàn bá gbé ẹ̀jẹ̀ sára àwẹ̀ rẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá mú ẹ̀jẹ̀ jáde lára ẹni. àwẹ̀ rẹ̀ ọba ọba jẹ́ eléyìí làwọn àlùfáà fi gbà wípé kọ̀tọ́ fẹ́ni tí bá ń gba ààwẹ̀ kó sọ wípé òun fẹ́ fi ẹ̀jẹ̀ lẹ̀ àfi tó bá dé ojú làlúrí tẹni tá a fẹ́ fẹ̀jẹ̀ lẹ̀ fún yìí tí ọ̀sẹ́ lòmíì máa. sọ wípé ẹni tí ń gbàwẹ̀ lágbà ẹ̀jẹ̀ ní ara ẹ̀ tá a bá ti gba ẹ̀jẹ̀ lára èèyàn àwọn àlùfáà gbà wípé gbogbo ọ̀nà tẹ́jẹ̀ bá gbà jáde lára ẹni ẹnu èyí tí wọ́n ṣẹ̀bẹ̀ fún á padà sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo ọ̀nà tẹ́jẹ̀ bọ́yọ́ jáde lójú ọ̀nà wípé agbá lára rẹ̀ láti lò fẹ́ lómi ni ọba àwẹ̀ rẹ̀ jẹ́ tọ́ba jẹ́ pé ti làlúrí ni ẹnu tí ó kàn ṣe yẹn làlúrí wípé ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ táìsàn ṣe tọ́dọ̀ra yẹn ká gba ẹ̀jẹ̀ lára ẹ̀ fún onítọ̀hún tí ọ̀sẹ́ lòmíì má tọ́wá fi ẹ̀jẹ̀ lẹ̀ àwọn àlùfẹ́ẹ̀sì ní kírúfẹ́ ẹni tó fẹ̀jẹ̀ lẹ̀ yẹn kọ́ lọ sínú kó sínú níjọ́ yẹn. òun tí ó wá sí náà ni pé ẹnu ọjọ́ náà ni ó padà san padà tí rọmọdánù balẹ̀ tó bá lọ tán bọ́bọ́ wá jẹ́ ṣẹlẹ̀ wípé lójúpọ̀nà bí ìgò dídé bọ́yẹ̀ èèyàn dégbò ní inú ààwẹ̀ àwọn àlùfáà gbà wípé jíjáde ẹ̀jẹ̀ náà ni òun tí kọ̀ láwẹ̀ ní ọjọ́ tí wọ́n dégò fún yẹn nínú Ramadan kódà ẹni tí ó bá fà á lọ́nà tí wọ́n máa ń gbà ṣe níjọ́hun tọrọ ẹnu ni wọ́n fi máa ń fà á ó yàtọ̀ sí ọ̀nà tí wọ́n gbà ṣe nísìn onírọ̀sọ́lù bí sọ wípé aftara al-hajim wal-mahjum sallallahu alayhi wa sallam ẹni adégò fún àtẹni tó dégò fún ni ìkíníkejì wọn wọn ò ní ààwẹ̀ àdìsí ah, yìí imam muhammadu lọ́gbà wa àtàbú dawud nínú àdìsí shaddadu ọmọ house ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí wà nú ẹ̀ ṣùgbọ́n nínú ìwádìí táwọn afẹ́ aládì tí wọ́n ṣe pàápàá imam bukhari ọjọ́ oyé wa wípé báàbù ta ti ń sọ̀rọ̀ yìí ojúpọ̀nà pé adégò àdégò laisa fil babi asahhu minhu gbogbo àdìsí tí wọ́n gbé wá nínú ẹ̀ kò sádìsí tí ọlálàáfíà tó àdìsí tí a mú wáyé òun tó sì sọ fún wa ni pé aftara al-hajim wal mahjum ẹni ó dégò àti ẹni tí a dégò fún wọn ò ní ààwẹ̀. òun tá à ń pè nígbò dídé òun ni xiraju belfast òun ni kí a mú ẹ̀jẹ̀ jáde kúrò lára èèyàn lójú ọ̀nà tí wọ́n máa ń gbà á mú ẹ̀jẹ̀ yìí jáde tọ́jẹ́ pé yọ́ lápá lára ẹni tí ọ̀ ń gbà wẹ̀ òun náà fi gbà pé kórúfẹ́ ẹni bẹ́ẹ̀ kọ́ fa àwẹ̀ lẹ̀ ṣùgbọ́n tó wá jẹ́ pé ẹ̀jẹ̀ jáde lára aláwẹ̀ lójú ọ̀nà wípé bọ́yá mo ìlọ́sẹ́ nímú ẹ̀ tàbí ó ń wúkọ́ lọ́ba wúkọ́ yẹn kan ẹ̀jẹ̀ tàbí nǹkan míì tó tún lè mẹ́jẹ̀ jáde bí kinní kan ti ń pè ní bàṣù ìyẹn ni bí àìsàn tápà tí ó máa ń fa kéèyàn yàgbẹ́ kó rí orí pa ẹ̀jẹ̀ níbi ìgbọ̀nsẹ̀ sẹ́mi àpẹ́ ẹ̀jẹ̀ jáde náà ni. tàbọ̀ wá lójú ọ̀nà kọlùsìn bóyá eyín èèyàn yọ tọ́ba yọ adùnúpẹ́jọ́ sí ẹ̀jọ́ jáde tàbí lójú ọ̀nà kéèyàn mọ́gbẹ́ nínú àwẹ̀ tàbí kí n kó gúnyàn nínú àwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí mo lélẹ̀ ó ọ̀nà ìjáde ẹ̀jẹ̀ míì ta tún fẹ́ sọ̀dájọ́ rẹ̀ tiẹ̀ tí ọjọ́ títí èyí tá a sọ lókè àwọn èyí tá a sọ lókè fi ń yé wa wípé bẹ́jẹ̀ bá gba ọ̀nà tèyí tá a sọ lókè jáde bóyá wọ́n gba lára ẹni ni bóyá èèyàn dégò ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àsọfún apálù ààwẹ̀ ń tì ó bàjẹ́ yọ ọ lọ tún ààwẹ̀ mi gbà ṣùgbọ́n tá gbé ẹ̀jẹ̀ yìí jáde lójú ọ̀nà àmúrun ṣiṣẹ́ tàbí kọ́ wú tàbí lójúpọ̀nà ìgbọ̀nsẹ̀ tó mú ẹ̀jẹ̀ dání tàbí eyín èèyàn yọ tàbọ̀ mọ́gbẹ́ tàbí èèyàn kẹsẹ̀ bọ́ nǹkan àti ntọ́jọ́ fàlà yòftẹ̀ gbogbo èyí tá a kalẹ̀ kán yìí kò ba àwẹ̀ èèyàn jẹ́ kò ba àwẹ̀ jẹ́ kò ba àwẹ̀ jẹ́ ní wípé. kọjọrú ìgò dídé tá a sọ̀rọ̀ rẹ̀ ní ìsáájú. eléyìí á ti gbọ́ àgbọ́yé ẹ̀ lójúpọ̀nà ìran ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àti sọ̀rọ̀ nípa tó gbígbẹ̀jẹ̀ a bá ń sọ léyìn eléyìn ti fi hàn dájú wípé èyí nínú ṣẹ̀ríà Islam ká sọ pé ká méje lára ẹlòmíì ká fi sí lára bá a ti ẹ̀rí nínú ọ̀rọ̀ àwọn àlùfáà míì táwọn gbà wípé àlẹ́tọ̀ ẹ̀ nítorí wípé ẹ̀jẹ̀ tí ń bẹ lára wa àwa kọ́ ní ọlọ́run ló fi ogun tí ń bẹ lára wa sára wa nínú ṣẹ̀ríà Islam wàlẹ̀ ìsánú ọmọ èèyàn kò gbọ́dọ̀ fi ṣẹ́gun máa là yamlik ntí èsì pé òun ló ṣe kíni òun ló ní ibi tí àwọn míì inú àwọn àlùfáà lọ nìyẹn lórí ọ̀rọ̀ fífi ẹ̀jẹ̀ sílẹ̀ wọ́n gbà gbogbo tí ń bẹ lára wa dàkáàkì níta fi pamọ́ sí a lọ́dọ̀ ni tá a padà dá padà fẹ́ni tó ní ṣùgbọ́n àwọn àlùfáà torí òun náà ní wípé kò sí tó burú nínú fífi ẹ̀jẹ̀ sílẹ̀ ní wípé gbígba ẹ̀mí mi ìlànà kí ọlọ́run kó ṣe àánú wa nínú àwọn nǹkan míì eléyìí tí àwọn àlùfáàsìn tí wọ́n gbà wípé ó tún ba ààwẹ̀ aláàwẹ̀ jẹ́ òun ni kéèyàn fi dún fi kó fi kó máa mà máa mà wá èbì fún rẹ̀. ẹ jẹ́ ká gbọ́yé o ó yàtọ̀ fún ebi tó wá tí èsè èèyàn pè jáde bóyá ìsànká ló gba kéèyàn bì bóyá oúnjẹ kankan lèèyàn jẹ tó ní kí èbì ọ jáde irú eléwọ̀n ọba àwẹ̀ jẹ ṣùgbọ́n ètò èèyàn máa mà tí ọkọ̀ wọ́bọ ọ̀nà ọ̀fà fún rẹ̀ jáde yẹn bá anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tí àwọn àfáà wa àgbà márààrún tí wọ́n máa ń gbà díìsì wá tí wọ́n gbà wá tá a bá yọwọ́ ìmáàmù Nasa'i lẹ̀ òun nìkan òun ni gba hadithi yẹn jáde kò gbé jáde ìmáàmù hakim ọ̀dọ̀ ìjọ yìí wá pàdé fìyẹn ní àlàáfíà òun tábẹ́bí wíńbẹ̀ ni wípé mọ́ndàrá àwọn kọ́ yìí. ẹni tí ọ bá jẹ́ pé èbì ló gbé tí èé sòun lọ fọwọ́ fa àbí fàlẹ́sà àléyìí kọ̀dọ̀ kò sí tí ó san padà nínú ààwẹ̀ ṣùgbọ́n wà mínísítà kọ́ amúdẹ̀n ẹni bá ma fi dú tó fojú lẹ̀ tó lọ wáyé èbì fún rẹ̀ ànábì ní fàlẹ́yà ohun tó ń tí ó ṣe òun ni pé yọ san àwẹ̀ ọjọ́ yẹn yọ san padà nínú àwọn nǹkan tí àwọn àlùfẹ́sìn tí wọ́n jó ń yé wa nínú àwọn nǹkan tí ọba àwẹ̀ jẹ́ eléyìí jẹ́ ti àwọn ẹ̀yà wa ní ìbámu pé àládà wọn ni kí ẹ̀jẹ̀ haid tàbí ẹ̀jẹ̀ nefas kọ́ wá. wọ́n jẹ́ kó yé wa wípé ẹ̀jẹ̀ haidọ̀ àti ẹ̀jẹ̀ nifas ti méjèèjì bá wá ọba àwẹ̀ jẹ́ haidọ̀ ni ẹ̀jẹ̀ aláàdá oṣooṣù obìnrin lẹ́tọ̀ọ́ kó fi àwẹ̀ rẹ̀ lẹ̀. títí ẹ̀jẹ̀ bímọ òun náà lẹ́tọ̀ọ́ kó fà àwẹ̀ lẹ̀ kó san padà nígbà tá àwẹ̀ bá lọ. àkíyèsí tá a fẹ́ pe àwọn ìyá wa sí níbi báyìí pàápàá lẹ́jẹ̀ ti ìbímọ òun náà ni wípé ìgbà tẹ́jẹ̀ yẹn bá ti dá tá a ti di pé kọ̀ wá mọ́ a gbọ́dọ̀ gbìyànjú kárí wípé àwẹ̀ wa à ń tẹ̀síwájú nínú rẹ̀ pàápàá jùlọ ẹ̀dì ẹni fáàs a gbọ́dọ̀ dúró lórí òǹkà ká sọ wípé iye ọjọ́ kan òun náà la fi ṣe iye ọjọ́ náà wà fi fi àwẹ́lẹ̀ níjọ́ tí ẹ̀jẹ̀ yìí bá ti dá náà ló ti dá kò bá mọ̀ pé ogójì ọjọ́ tàbọ́gọ́ta ọjọ́ tẹ́jẹ̀ yìí bá ti dá a àwẹ̀ padà àwa lè fi wá léèrè wípé etí jẹ́ táàbì tún sáwẹ̀ ebi tá a bá fi rún lẹ̀ àìsàn ìrun ìyàwó Aisha nínú ìdáhùn sọ̀rọ̀ yìí tó dọ̀ lẹ́nu láti wí òun lè tí ìyàwó Aisha tó sọ fún wa ó ní pé tá a bá ṣe haidọ̀ tàbá ṣe nípaas wọ́n máa ń pa wá láṣẹ ká san àwẹ̀ tá a bá dín láwọn àsìkò ẹ̀jẹ̀ yìí ká san padà wọ́n yìí pa wá láṣẹ pé ká san ìrun padà bí àwọn tọ́lọ́hún fẹ̀sìn rán bí ànábì ṣe gbé òfin kalẹ̀ nìyẹn. sallallahu alayhi wa sallam. ó sì di ọ̀ràn yẹn fún wa ká tẹ̀lé bẹ́ẹ̀ kọ́ má jà sí wípé àwọn àwọn abéèrè pé kí ló ta fi san tá a fi san àwẹ̀ òun tá a tún lè sọ fún wa ni wípé ààwẹ̀ ọjọ́ kan òun náà ní tọjọ́ kan ẹ̀sìn wá ẹ̀sìn rọrùn ní tí wọ́n wá ìrọ̀rùn fún yàn tá a bá wò ó tá a bá sọ wípé kí a san ìrun padà a rí pé lọ́jọ́ kan ìrun márùn-ún òun ni yóò san tó bá jẹ́ ààwẹ̀ méjì ó fẹ́ pé ìrun mẹ́ẹ̀ ààwẹ̀ ọjọ́ mẹ́ta tí ò gba ààwẹ̀ ó fẹ́ pé ìrun mẹ́ẹ̀ẹ́dógún òun ni yóò fi san á rí pé kìíní yìí ti pọ̀ jù ẹlòmíì gan ìrun wákàtí márùn-ún lé lára ẹ̀ débi kẹ wá sọ fún wípé ìrun wákàtí mẹ́ẹ̀ẹ́dógún òun ni kọ́ wá kọ́ wá san wọ́n máa jẹ́ àlà aleikum fi dini ọlọ́ni gbogbo tó lè kó nira bá yín nínú ẹ̀sìn àbí sínú ẹ̀sìn yìí fún yín gbogbo tó wà nínú ẹ̀sìn yìí pátá òun lọ́rọ̀ọ̀rùn yòrídù lọ́wọ́ bí kò mú lè yísọ̀rọ̀ wọ́n yòrídù bí kò mú lè ọ̀sọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ohun táwọn ohun pa táwọn fẹ́ fún yín nítorí wá ní àfẹ́ kankan tọ́jẹ́ ìlera níbo mi ọlọ́run tún ní la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ní gbogbo ohun tá a là bọ́ ẹ̀mí lọ́rùn pátá kò sí ètò ọ̀rọ̀ ẹ̀mí lọ́rùn mẹ́ẹ̀. èyí táwọn ọlọ́run bá rí wípé yóò ní ẹ̀mí lára àpáláṣẹ àṣelófin òun lọ́lọ́run subhanahu wa ta'ala tó fi ń sọ́nà àdìsí ànábì fi ń sọ́nà àdìsí míì wípé ọlọ́run ọ̀pọ̀ àwọn nǹkan láṣẹ fún wa a gbọ́dọ̀ dùn bí si rẹ̀ ó sì kọ̀ fún wa ká má àwọn nǹkan kan wala tatajawazuha ànábìlá gbọ́dọ̀ gbẹ́sẹ̀ kọjá o. wasakata an àṣìyà ọlọ́run dákẹ́ lórí ọ̀pọ̀ nǹkan tí ọ̀sán kankan lórí ẹ̀ gẹ́rọ ní síyà kò ń ṣe pọ́lọ́wọ́ ọba wa ọgbàgbé ẹ̀ rahmatan lakum ọlọ́run fi ṣe àánú wa ni eléyìí fi yé wa wípé ká sọ fún ẹni tí ọjẹ́ àwẹ̀sọ́rùn nígbà tí ń ṣe nǹkan àládà rẹ̀ kó san àwẹ̀ á sì sọ fún un pé kó má san ìrun nítorí pé wàhálà tí ó bá pàdé níbi sísanrun ọ̀pọ̀ òun lọ́lọ́run fi ṣe ẹ̀dẹ̀ tó fi já àwẹ̀ nìkan nítorí ọjọ́ kan náà ni yóò fi ọjọ́ kan san kọlọ́wọ́n ọba kí ó sànú wa báyìí jẹ́ pàwọn àlùfáà wa ọlọ́run kó bá ní kẹ́ wọ́n tún mú ikima kan wá tí a ń so mọ́ ojú ayé bàbá wa ànábì Adam àti ìyá wa Hawa wọ́n ń jẹ́ kó yé wa pé àkọ́kọ́ èyí tọ́kọ́ bá ìyá wa nígbà tó ṣe àìdọ̀ òun náà nìrun kíkí nígbà tí ẹ̀jẹ̀ àìdọ̀ dé tí ó fẹ́ kírun ó sọ fọ́kọ ẹ̀ pé ọkọ mi mo máa rí ẹ̀jẹ̀ àìdọ̀ wọ́n ní bàbá wa anabi adam sọ pé ìmàdájọ́ ẹ̀ jẹun lọ bá jìbìrìlù kì í bí léèrè ó sì bí jìbìrìlù jìbìrìlù náà bí ọbẹ̀ ọlọ́run ní kí wọ́n sọ báwọn àfáà wa bí wọ́n ṣe wí ọlọ́run ní kó sọ fún jìbìrìlù kó sọ fún anabi adam pé kó sọ fún ìyàwó ẹ̀ pé kó fi irun lẹ̀ kó má wulẹ̀ kí irun má ṣùgbọ́n gbòdì wípé. àsìkò àwẹ̀ dé ó tún ṣe àlàádà yìí òun náà wá wò wípé ọ̀dà nígbàtí a ṣe àlàádà yìí nígbàtà fẹ́ kírun ọlọ́ni àfihàn kọ̀sẹ̀ ní ibi ká tún dààmú wọn bí jìbìrìlù léèrè mọ́ a jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ sírun náà ni ó ṣẹlẹ̀ sáwẹ̀ nínú tí àwọn àlùfáà wa tí wọ́n fi kọ́ wa nù hikma wípé nítorí pé Jibrilu dá ìdájọ́ ọwọ́ ara rẹ̀ mú wá ànábì Adam àtìyàwó rẹ̀ Hawa wọ́n mú dájọ́ ọwọ́ ara wọn wá láì béèrè lọ́dọ̀ òní mímà tí ṣe Jibrilu tọ́lọ́ máa rán sí wọn òun lọ́lọ́run fi ní tọ́ba rí bẹ́ẹ̀ a jẹ́ pé ẹ̀san àwẹ̀ yẹn padà torí wípé ẹ̀dá mú ìdájọ́ wá fúnrara yín èyí náà tún jẹ́ àkíyèsí fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ti kẹ́ wa pẹ̀láwọn àlùfáà ẹ jẹ́ gbìyànjú ká máa lò wọ́n ká máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn wa lọ́wọ́ wọn ká má máa dá ìdájọ́ ẹ̀sìn ṣe fúnrara wa pẹ̀lú àti bẹ́sìn yìí náà bọ̀ ó yẹ káwa náà dá tó balẹ̀ náà jẹ́ máa. ọlọ́run ti pa wá láṣẹ pé fasalu fasalu ala zikiri ìkúntùn láta àlámù gbogbo tẹ́ ẹ̀ bá mọ̀ nú ọ̀rọ̀ ẹ̀sìn yín àwọn onímọ̀ ni ẹ lọ bí àwọn tí wọ́n mọ̀ àwọn ni kẹ́ bi léèrè ẹ má máa dá òfin ẹ̀sìn mú lọ́wọ́ ara yín má ẹ sì máa fi ààyè fún àwọn tí wọ́n bá já ṣáájú yín di ẹ̀sìn ẹ máa fààyè lẹ̀ fún wa tí wọ́n bá sì ń sọ fún wa ká má máa fìfẹ́ nú ká má máa fi dà sínú gbómá mẹ́bàá tiẹ̀ wí kankan tá a tún wò parí onímọ̀ àtúnlẹ̀ béèrè ká sì tún má sì yẹn lójú ọ̀nà tàtàbù rukas lójú ọ̀nà ká máa wá ń tọrọ káàkiri bí bàtà bá tún bá ilé ìlérè báyọ̀ sọ̀dọ̀ ìdájọ́ mi tọrọ sí etí tìlé wá sọ lójú ọ̀nà pa òun wa ń tọrọ kiri tí wọ́n fi sọ ohun tí èé ṣèdájọ́ ẹ̀sìn fún ọ. ó fẹ́ fọ tiẹ̀. òní mà àyíwá ohun tó gbéni kiri nínú ọ̀rọ̀ ẹ̀sìn bọ́lọ́wọ́n àti òjíṣẹ́ rẹ bá sì gbé kalẹ̀ bẹ́ẹ̀ la ṣe ṣe eléyìí fi yé wa wípé àwọn ìyá wa tí nǹkan aládàá tàbẹ́jẹ́ ìbímọ bá wa wọ́n san àwẹ̀ padà wọ́n mọ̀ gbé kárí wípé àkúsan irun kí la fẹ́ san àwẹ̀ sí àti ṣàlàyé tán fa ìdí eléyìí ọlọ́run kó gbà lẹ́sìn fún wa nígbà tá a tún máa pàdé lórí ètò yìí kan náà èmi àtẹ̀yìn ọlọ́run jẹ́ ká máa wà dáadáa wasalaamu wa rahmatulahi wa barakatuh.